Hello everyone, welcome to Tony Talks. Um, stubborn Larry Ọ̀làrí stubborn ó kọ̀ tìbì kan tó jẹ́ pé mo fẹ́ kájọ ọgbọ́n ni tí um, bàbá ẹ̀ Pagboyimika tí wọ́n ti jáde láti wá dá màmá náà lóhùn ọ̀rọ̀ ṣó tí wọ́n ṣe fún màmá sókàn kọ̀ tìbì díẹ̀ ẹ jẹ́ kájọ gbọ́ ẹ jẹ́ kájọ enjoy ẹ̀ thank you for watching till i see you in my next video stay safe stay blessed i love you bye. mọ́tò ló bá pàjá ẹ̀ nìyẹn first time tí gbogbo náà máa kọ́kọ́ rí nìyẹn pé ah kí ló ń okay. òkè òkè ó ti di dandan náà wàá pè mí náà pé kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ òkè òkè ó ti di dandan náà wàá pè mí náà pé kí ló ń ṣẹlẹ̀ òkè òkè àṣù gbàgbé ẹ̀ fi yá wa òkè mo ti fi gbọ́ mo ti fi yá yín ẹ̀túnṣadé bá sí ẹ̀túnṣadé bọ́ta gàràgàrà olóṣù olórí burúkú dọ́kàsì náà ẹ̀túnṣadé bọ́ta gàràgàrà olóògbé picture mọ́tò ló bá pàyà ẹ dọ́kàsì kò ní dáa fún ẹ bàbá pupa mọ́tò ló bá pàdánù ìyá ẹni kí n máa ń pè ìyá oní o tó dúdú bí kòkò bí kòkò yìí ibi kòkò ẹ̀kọ́ yẹn kò ní ṣe oríire níbi tó wà ìyẹn ìyá ìyá ẹ olóṣù olórí burúkú èèyàn máa lè tí wọn tó tẹ̀rí èèyàn tọ́ yìí ò tí ì fọ́ tí o ti ṣe orí burúkú ò tí ì fọ́ tí o ti ṣe rádaràda olóṣì òtúrò òtúrò pé o máa jẹ lọ lọ́tẹ̀ yìí à ohun tí màá bá yín pò mà ní dáa ẹ ti rèé pé ńgbà tẹ tẹ ẹ ti rèé pé ńgbà tẹ lè mú lẹ́gbàá yẹn ẹ jẹ́ ká tètè ẹ ẹ àlùjọ àlùjọ àlùjọ ọpẹ́ o ẹ pàgbọ́ yín mi ká ti tẹ́rí sí i má dá lẹ́gbàá lóhùn o àní o má dá lẹ́gbàá lóhùn tó fẹ́ gbọ́ mi dáadáa ẹ̀ bá ti ṣe ọdọ ẹ pàgbọ́ yín mi ká kó o ní dá ẹ wo bẹ́ẹ̀ ṣe yí wá sọ́dọ̀ mi lẹ́gbàá tó yí padà lọ́dọ̀ lọ́ba lẹ́gbàá ńgbà bá fi èpè bá titi yín jẹ́ ṣé lẹ́gbàá òkùnkùn ṣépè à èmi ń ṣẹ̀ ẹ má ṣépè fọmọ ẹ má ṣépè fọmọ kò tí ì dojú ẹ̀ nì kò tí ì dojú èmi ń ṣẹ́ pé à má ṣe pé báwo èmi ń ṣe èpè gidi gan ni tó bá yá gan èmi gan ti bá lọlé fún yín máa pa gbogbo yín tán ni ìgbàlẹ̀mọ́ tó mọ̀ pé ní ní Edo State ibi tó ń pè ní sàn ibẹ̀ làjẹkú ló pọ̀ sí ẹ sì máa bẹ̀rẹ̀ gẹ́lẹ́ yín bọ̀ ẹ sì máa bẹ̀rẹ̀ gẹ́lẹ́ yín bọ̀ ẹ mọ̀ pé ibi tí àjẹ́ pọ̀ sí ní Nàìjíríà ìsàn náà ń pè ẹ̀yin olóṣù olórí burúkú èmi lẹ́rù pẹ́ ẹ lè máa sáré ta sí. Si lẹ́gbọ̀n ìṣépè ibi tẹ́ wá yìí máa fi èpè lẹ́yìn padà èpè gidi so ẹ wá wà ní ẹ wá ní option ju kẹ padà lọ bọ́lẹ́gbà tẹmọ pé èèyàn kúkú ní ṣépè fún yín a bá ti kọrin dé ara fún yín ní òótọ́ tó wà níbẹ̀ a gbé jáde pé ó yẹ ẹgbẹ́ tó yẹ tó gbé léyìí o ẹgbà kẹ lọ jẹ́ o ẹ tún gbẹ ilé kẹ lọ jẹ́ o ẹ̀yin olòṣì rọ̀ṣúlà wa ń tì yín kiri ẹ má bàa dá mi lóhùn lòsúlà wa ń bribe yín kiri ó yẹ lọ́mọjà ẹ lọ́mọjà ẹ ìjẹ́ nìkan náà ló sì fún yín lówó tí gbogbo yín fi bẹ́ síta yìí ẹ ti rí <laughs> àbí lẹ́gbàá wọ́n ti rí pé à lẹ́gbàá tí lẹ́gbàá fẹ́ pa ó fẹ́ balẹ̀ jẹ́ o ẹ ti ti ọmọ ọmọ golden pen tó gbé jáde yìí á tàbí bá tètè wá bá ṣe máa ṣe lẹ́gbàá bá á bàlújẹ́ ẹ àlùjọ ó yá ó yá ó yá ó yá ó yá ẹ lọ ọ lásán nípa gbé yín mi ká ṣáàfì lẹ́gbàá lẹ̀ o ọ̀rọ̀ tí bọ́ yẹn máa sọ bọ̀bọ́ lẹ́gbàá yẹn à à tó mọ̀ pé tí wọ́n ti golden penny tó gbé jáde sìn tó mọ̀ pé wíwèrè yẹn ṣe máa sọ wọ́n ti golden penny tó gbé jáde sìn ẹ́ ṣé wọ́n sọ fún mi pé ó dó golden penny ni ṣé ó sọ fún mi ni ìkànnì ẹ̀ náà áá wọ́n bí mo dẹ̀ ṣe tẹ́ ìdílé fún ẹ tó nígbà tó wá sí kinní ṣé mi ò ṣe dáadáa tó ni o kí ló wá lọ ṣe lọ́dọ̀ golden penny ẹ́ kí ló ó ṣẹ̀ mí o ó ṣẹ̀ mí o orí mi á dẹ̀ da fún ẹ ìmọ̀ àtún fún ẹ lọ́wọ́ màá tún ṣe kinní ìgbà táwọn bá tó bá ń jà lẹ́yìn tán nígbà yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà yẹn òun tó bá mo pé ló ń parí ẹ̀ ìyẹn àwọn kinní burúkú méjì tẹ̀ ń tán bá ń jà nígbà yẹn mo pé ló ń parí ẹ̀ nísìnyí tí ò sì mo pé mọ́ àwa fún ara bọ́ síta ah, àlùjọ wàá gba one million ṣé yẹn náà kúkú mọ̀ jowó lọ ìyá wọn ló fi jọ olójú dúdú ni owó àtàlùjọ ìkan náà ni wọ́n àlùjọ ìyẹn náà rẹ́rìn bíi ṣòbòṣòbò báyìí ó yá gba one million ee eh, wọ́n ti fún mi ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ni ẹ́ àlùjọ dìdìrín ni ẹ́ so nǹkan máa ń ṣe nìyẹn nígbà wo bá ti ṣe gbogbo ẹ̀tọ́ lẹ́yìn tó ti bára wọn jà áá ah, ah, olùsínẹ́nà ìwọ ọmọkùnrin ṣé mi ò ṣó aṣáṣe dọ́gì ẹ́ nígbà tá a ṣe dọ́gì tán o tún ká mi o tún ká tọmi sókè o tún ṣe kinní o tún gbá sí mo dẹ̀ ṣe fún ẹ dáadáa náà kí o wo wo wo wá ní ti ọmọge bẹ́ẹ̀nì ẹ́ kí ló wá lọ wá lọ́dọ̀ ọmọge bẹ́ẹ̀nì áá ah, kò dá náà torí ti tiẹ̀ mo bà relationship mi jẹ́ èmi àti nasa kì í súnmọ́ra náà áá kí o gbé ṣó yẹ kó o ṣe bẹ́ẹ̀ wọ́wọ́ wọ́n sì kó nǹkan sílẹ̀ gbàgbé jáde o dẹ̀ sọ fún mi o dẹ̀ sọ fún mi pé òun bá ọmọ golden penny rìn òun bá ṣe nǹkan so gbogbo owó tí mò ń kó fún òbólófíndó àbí òbólófíndó àná ah, má bínú di adọkas má bínú má bínú ọmọ yẹn ni òun ṣàmọ pé wọn ṣòran tí ó lọ lánàá lánàá lánàá tó ọmọ yẹn wá orí ẹ lánàá bó ṣe wá nìyẹn ló wá bẹ̀rẹ̀ sí ní fọwọ́ pa mí lójú ó dẹ̀ mọ́ pé mi ìríran bẹ́ẹ̀ mi náà ṣe ní kí n fọwọ́ kí n gbọ́wọ́ ẹ̀ báyìí ọwọ́ mi kàn lọ síbi ọyàn ẹ̀ ní mo kọ́ ṣàkàn tẹ́kí náà ṣọmọ ẹ̀ṣẹ̀ mọ̀dẹ̀ mọ́ pé wèrè òríran tẹ́lẹ̀ mọ́ anyway àfọ́jú ńkọ́ èyí hmm. náà kàn dẹ̀ fọwọ́ tẹ́kí nìkan báyìí mo wá ṣe mo kọ́ soft lọ́wọ́ mi ó wá ṣe pẹ̀ṣẹ́ pẹ̀ṣẹ́ pẹ̀ṣẹ́ àṣọyún ẹ̀ ni mò ń tẹ̀ bó ṣe fún mi ní kìsìn ló wá tì mí lu bẹ́ẹ̀dì bó ṣe tì mí lu bẹ́ẹ̀dì báyìí ló wá gba ṣòkòtò ń dí mi nígbà tó dé gba ṣòkò tó ń di mi ló wá gbé páìpù ló wá gbé sọ́wọ́ ló ní ah, ẹtẹ̀wé páìpù ẹ̀ yíra abájọ náà tó fi lé ìyàwó ẹ̀ ò tiẹ̀ lóko bó ṣe jókòó lórí lémi lórí nìyẹn ló bá ṣe fìn fìn aṣákòwò kan gbẹgbẹ bẹẹdì ń pariwo ẹ̀kọ́ náà ní kinní kan jáde lára mi àmúni mẹ́mẹ́bìnrin dọ̀ka you know I love you ṣẹ̀dẹ̀mẹ́ pé àwọn dìdìrì dẹ̀nìyẹn náà wọ́n bá ti gbà I love you báyìí wọ́n á ti ṣorí borí ẹ̀jẹ̀ bólo láti rẹ̀ pé ìyàn gidi ló ń bá wọn sọ̀rọ̀ láti rí pé èèyàn gidi ló ń bá wọn sọ̀rọ̀ àwọn olóṣì méjì wá kóra wọn jọ wọn láwọn ṣe love in Tokyo love love love on Friday àwọn dìndìn tó yẹ àwọn tó yẹ kán wà láàrò ẹ àwọn tó yẹ kán wà láàrò wọn láwọn ṣe love in Tokyo ẹ máa wò pé àwọn wèrèwò la kó jọ sí àwọn wèrèwò la ń bá ròlù lórí Facebook yìí àṣà àwọn olóṣì ló gubí táwa ò mọ̀ pé àwọn wèrè la ń bá ròlù ẹ làwọn náà ń pè pé àwọn wà ní love in Tokyo ẹ yà I love you I love you ẹ báwo tẹ̀lé <laughs> I love you gbẹ̀rígbẹ̀rí àlùjọ ìyẹn náà sọ i love you pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ of universe <laughs> lọ́wọ́ jọ ń kọrin ìfẹ́ lọ́wọ́ jọ ń kọrin ìfẹ́ mo pé ah ayé o ayé o ẹni bí ẹni bí dọ̀kásò rọmọ bí ẹ gbàgbé ẹni bí àlùjọ ẹ jẹ́ ṣẹ́rẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn jẹ́ ìyà díẹ̀ lọ́wọ́ wa o olójú dúdú àlùyá àlùfọ́lójú àlùyá wèrè ìgbẹ́ ìdájí fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ òkété ah, in fact ẹlẹ́bèrè tó bẹ́ẹ̀ kí ni mo sọ ẹlẹ́bèrè tó bẹ́ẹ̀ ẹlẹ́tẹ̀ ẹ ní expect nǹkan tá a máa máa ṣe fún yín tọ́tẹ̀ yìí ṣé lẹ́ẹ̀ máa ń wíìnì ni ẹ wíìnì ẹ wíìnì náà àfẹ́ rí wíìnì tẹ́lẹ̀ máa ń wíìnì yẹn ẹ wíìnì ni ọ̀hún àwa fẹ́ rí wíìnì náà kẹ tó jáde ta ló wíìnì mi rí ó lè ó lè àwa níṣẹ́ akànlè rẹ pé jẹ́ ká move on ìyẹn ò mí ìpò win ìyẹn ò dẹ̀ mí ìpẹ́ nìkan kọ́ lose àmọ́ gbéraga ẹ ti pọ̀ jù olójú dúdú.